الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته كيف مولانا بعلا نجله أنت رأيك يأتي جفال فاوى با الفاوى annabi wa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́lọ́n kún bá nábi ní àtàwọn aráyé àtàwọn sọ̀rọ̀bà rẹ̀ àbẹ̀lọ́n ọba kó sànú àwọn náà pẹ̀lọ́wọ̀n òbí wa àtàwọn alfáwa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ́mọ́rẹ̀ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àsànú wa láìpẹ́ kìyàmù على قرآن الكريم على لا إله إلا الله إذا تعرف أن لك من iná ni sahih buhari tún kọwa nípa àwọn ẹ̀sìn wa ọ̀tí àǹkà lọ́wọ́ náà ní kààrùn ìlú mẹ́kà tó jẹ́ pé ìlú ọ̀wọ̀ ní ìlú mẹ́kà bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní àǹkà lọ́wọ́ ìpàkìtàbùlà hajj náà ni gbogbo àjò ni pé àìmọ̀kan ni òun ní mọ̀ pé tó lè kú bá wọn á lọ ọlọ́wọ́n bá ni

dáadáa gbọdọ̀ sí bẹ́ẹ̀ gbogbo tó bá ti gbọ́ pa tó ti gbọ́ dínà ìyẹn máa nífẹ̀ẹ́ ni ó di wa bá láwọn tó wá ń ṣe báyìí mẹ́ta wọn àìbùkún nínú àwọn aláàmù ó bá wọn bá fi wọn mọ̀nà kó fẹ́ náà mọ̀nà ni ọlá Qur'an Karim is one thousand six hundred thirty four lábẹ́rẹ̀ àrẹ àbí dáàbù láyé ìlú kìtàbí mẹ́fà àbí ọ̀tà ẹni ọ̀sára Abu Shuraih radiallahu anhu عن النبي صلى الله عليه وسلم البرك نوان طبعا ايت قران كتفاد الجرانين قال امام بخاري رضي الله عنه رحمه الله باب اجابتي للمحرم باب وانتها بهرم يسلو الدكو جامع او ضعه wọ́n ti kí ní ìsìnkú ti advance bí tàbí ìgbà ìwọ̀n ní ṣe ó di wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nígbà tí wa wá mùsùlùmí ọlọ́run fún wa ní agbára púpọ̀ ọba ìlú ọmọ ẹ̀yà wa Muhammad kí fẹ́ lù yẹn láti bí ìsìnkú ká ní ìsìnkú ẹ̀ máa kò lè rìn níjẹ́ ẹ̀rìn àbíjà rẹ̀ ẹ̀rọ aṣọ mọ́ra pé ó lọ sí ìjọ àmà ó sì sọ pé ẹwà òsàn bíi ìdógò bíi ìjọ àmà bí wà ọmọ bá sọ nípa láti àpò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó lọ sí indian tó sọ fún wọn tó fún wọn tó fún wọn tó fún wọn tó ṣáájú wọn mílíọ̀n wọ́n wọ́n tó ti wà àwọn àmàyè rẹ̀ wọ́n ti ṣe àwọn ọlọ́gbà ìpínlẹ̀ nàìjíríà gbèdé èbó ẹ̀ fún àwọn ilé-ìgbò ẹ̀ wọ́n fi dúkìá jẹ́ náà ní kí sí bí gbogbo báyìí gbogbo àwọn ọkọ̀ tó kọ̀ rẹ̀ báyìí èyí náà ń pè ó di always ìyáàmà yà very very important ní káà ọkọ̀ mọ̀ ń parẹ̀ báyàbọ̀ ìjọba ti mọ̀ harin nípa dára mi sí ẹgbẹ́ ìjọba sí ẹlẹ́gbẹ̀gbò láti dúkìá láti ṣe wà bí طيب نعم نعم بسم الله الرحمن الرحيم عند 1835 بقوى ابن عمر ابنه وهو محرم سيدنا عبد الله بن عمر قدوة ماري انقضوا عن المحرم روى ما لم يكن في اتيب ọdún الله àwọn ògùn fún wọn wọ́n wọ́n wọ́n sá fún níwọ̀n gbà tí wọ́n ti ní ìpele ẹgbẹ́ ní wọ́n bọ̀ sí ti tùwárí ń bẹ̀ ẹgbẹ́ wọn máa rẹ̀ ní ọ̀pọ̀ ló tùwárí حدثنا علي بن عبد الله بن سفيان قال لنا عمر أمره أول شيء سميت عطاء يقول إني مقبوتي أتاكبتي سميت ابن عباس رضي الله عنه يقول أنهما مجد عبد الله بن عباس رضي الله عنهم ذلك إتيم الرسول صلى الله عليه وسلم هو مورد هم يدب ولا وانو حرمي يكون لو دوا وانو حرمي كان يجيبو قد ثم سميته يقول عبدتني طاووس عن ابن عباس فقلت لعله سمع منهما بين تقام تقي طاووس تكون عبد الله بن عباس رضي الله عنهما وانا فقلت لعله سمع منهما ọgbẹ̀rẹ̀ náà mú yóò ní ẹwọ ẹ̀kọ́ tí wọ́n rẹ́kọ́ mẹ́ ní sí ẹ̀rọ àbúgbà wọn àfáàtì mú sọ̀rọ̀ àdífò ìdíwà ìdíwà ló ti wá sùfìlẹ́n ní ẹmùrú ló bá ń sọ̀rọ̀ ó ń bẹnu àtọ́ àtọ́ àyè tábì ìní yẹ kó àtọ́ àlùkù ìtẹ̀mílítú ibn abbas radiyallahu anhu gbẹ́gbẹ́ abdullahi ibn abbas abbas yìí ni sọ́kọ̀dẹ̀ muhammad ibn abbas ibn abdullahi ibn abbas tó ní àníbi sílá jígo kánú tó wá gbọ́ nínú sùfìyàn ẹ̀yọ́ náà amúrú pé mo ń gbọ́rọ̀ ẹ̀ ní taus taus àti àtàwọn gbogbo àwọn èjì ọmọ aléèkí abdullahi ibn abbas ní ní oníyàn pé àtàwọn sọ ilé lọ́sẹ̀ tó mú ètò ààbò wa náà àwọn méjì ọmọ ilé ìkẹ́ ìbílẹ̀ àbúrò àbáṣe àbẹ́jì ọjọ́ ọdún àwọn ìbílẹ̀ àbúrò àbáṣe àbẹ́jì ẹ̀fọ́ náà ní ìròyìn ọ̀rọ̀ ìṣòkòrò àwọn ó jẹ́ à ẹgbẹ́rú táwù ti mọ̀ ní kí àbúrò àbáṣe ní ìsìn ìṣòkòrò àmì ìgbàgbọ́ ìṣòkòrò pàtì ní ìkọ̀rọ̀ àmì ọ̀pọ̀lọpọ̀ ìṣòkòrò ní ìṣòkòrò àmì ìṣòkòrò àmì انتم خلفي النونو قولي رايوك خاي اذا اصدنا يا دا لا يسموتني قولي ايوا لا اقبلهم اتباعك بوسوني بسكتان كذا وانيوي اولم بها سوالك بدا لابا الله القرآن الكريم 1836 أجدنا خالد ابن مقدد أجدنا سليمان ابن بلال أجدنا ابن عبي الحمى عن عبد الرحمن الرج عن ابن بحينا رضي الله عنه قال النبي صلى الله وهو مهرم للاع الجبل في وقت راسه قال سيدنا ابن بحينا قال مثلا بيقو نيايك تنكني راح الجبل على المدينة سيدنا ìjọ àjọ àlúbìsí náà bí kò ní bẹ́ẹ̀ ní àárín gbogbo orí rẹ̀ láàrin gbogbo orí nǹkan tó wá láti láàrin gbogbo tó wọ́n máa dìbò orí mẹ́nu ó dé wà wallahu ta'ala alam gbọmọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba àwọn gbogbo wa nù ara mi èèyàn lè dìgò ìjọ pé ó dìgò ní àárín gbogbo orí nìyẹn ilé ìnà ọ̀rọ̀ nípa ìdíje báwọn ní ara mi ti قال امام البخاري باب تزويج المحرم باب دي والقوان على مثل كياو انا بني اراو يقول كياو دي بابا محرم هذا جارة ميوه láti tàbí ọ̀rọ̀ ìpàdé jihaj ní bí ara wíwọ́ olùgbẹ́ọ̀ ṣáyé tí tàbátù ló ṣe tàbátù lára mi umura tàbátù umura tán láàrin yẹn before kìí pé ara mi ti hajj pé gbé olùsílẹ̀gì ó di ẹwà àbẹ́bẹ̀ wà ní hara mi ẹ̀ ti parí sí hajj ìgbéyà ó bí sí láì àwọn ọgbọ̀n orí ayélujára yìí kàkàrí àgbẹ̀ ń pè wọn ìgbẹ́ ọ̀fọ́kà wà ní kàkàrí kan ní kàkàrí ìgbéyàrá ò wọ́n ní hara mi gan pé ìjọbi yé máa pé mẹlẹsán fàájì ẹlẹ́à ọlọ́mọ́kà wà pé ètò ẹlẹ́à ṣe sùúrù ni ò wọ́n ló ṣe sùúrù ò ó di ẹwà babu tadbirji muharrim babu tankuwa tankuwa no haram zul gidawo abna abu bukaira abdul qudus ibn hajjaj ibn awza'i ibn ata عن ابي ربيح عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم تزوج ميمونة وهو مورد لقد أبقى أن يمشي ميمونة قلنا يا ويلي wà ní haram alábàbà ní gbéyàwó nínú ha ní ara ọ̀ ìgbéyàwó bá sì mi sí ó ti fẹ́ gbogbo wàhálà mi ìgbìmọ̀ náà gbogbo ara ọ̀ anábìyà ọ̀sán ní ọkọ̀ àná kò sí ìgbìmọ̀ haram mi

ضريبة يعني الإمام بخاري فرعي أشياء عن ذمة أدوى باب تزويد مهرم أدوى أنه هرم كبريه حيث يدل أنه داعي إليه توقيع أبع مني حتى النبي يوقيع أبع مني يعني جاء أنه هرم ثم سأل بحديث ميمونة وعمو حديثي وحديث ميمونة وعمو دواء نبي محمد صلى الله عليه وسلم ما وحديث ميمون الذي ذكره ابن عباس بالله ابن عباس ابن عباس حديث ميمون المواي خالة يا خالة أنت نفس ابن عبد الله بن عباس رضي الله عنه يدل على جواز جواز تزويد المحرم قلت حديث وفي أبنى ما أنه حرام يرد فيها ولي قال في الجاوة ولكن هذا الحديث معارض بقول بيمنع هنا وانا عمال فيو اني تشالنج اني تشالنج اني اتاك pẹ̀lú ọ̀rọ̀ mẹ̀múnà ìgbàna tó bí níyàwó ó díwá ìjẹ́ kálà sẹ́yìnà abdullahi bin abbas annan bíyà sallallahu alaihi wasallam تزويجها آه، أن النبي صلى الله عليه وسلم تزويجها آه، وهي حلال حسان ياهو حضور ياهو يسكى النبي وانا حلال لكسيسي كسيسي كسيسي بقول السافر بينهما وبين النبي صلى الله عليه وسلم أنه واثق وهو واثق لو تزوجها آه، وهو حلال هو يوم يمنى سنو حرمي سنو حرمي سنو حرمي صورات ميمنى ọjọ́ ìgbìmọ̀ bí ìyàwó yẹn ó jiná ju ọ̀rọ̀ ti àbúrò bí wọ́n bá sọ pé òun fún wa ní ìròyìn tó ń gbọ́ ni ó dì wá ó jẹ́ kókó níbi tó gbéyàwó nínú buhad ọmọ àtúntò àdébí ti dára bí abiyó ti gbé ara mi ó ah, gbé wa ọmọ àlọ́ yáàjì máa gbé ha ọdún ìgbéyàwó yáàjì bí ìgbà buhari ti wà kí ìgbé jù márùn ó dì wá ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa ọgbọ̀n kan àpá ìrẹsì àrídá púpọ̀ قال إمام البخاري باب ما ينهى عن التيب المهرم ومحرمة باب إنتا فكرتنا لأنه تبعري فهو قلت أنه حرمي أبقوا أنه حرمي عبد عائشة رضي الله عنه عنها مهرم مواسيد عائشة رضي الله عنها لا تلبس المحرمة صوبا بورث ولا زفران الدنيا بلوه أصو وأنه حرمي tó ní wọ́rùsùgbà àwọn tùràrí lè àrí zafaran ní tùràrí zafaran tùràrí bí olómi حدثنا عبد الله بن يزيد حدثنا ليث حدثنا نافع عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال عبد الله بن عمر يقول قال يا رسول الله ماذا تأمرنا أن نلبس من ثياب الإكرام أنا تدري يا رسول الله وجرب ماذا تأمرنا لهم قوى أن نلبس كما هو في إهرام تبوى أنه عرم قال النبي صلى الله عليه وسلم لا تلبسوا القميص أو الخبيث جلابيه باي مو اصلا باي مو ولا تراويلات مو سكتو ولا امائم بتحولان حدك على وعبره عرفني أبدي وعبرني كذا وسكتو ودي وباكي باوان كيه جمعة شباب بلاد أبدو هو ó ní aṣọ ara ní ẹ̀ lọ́kùnrin ẹ̀rù sọ ní ẹ̀dọ̀kùn ìgbà ni ó dílé wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ hajj a máa ti fi stick náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn ńlá yẹn gan-an kó máa fi kó máa pàdà àwọn ni ààyè kan the first tawafin ọkọ̀ sí tí bá lọ sí mẹ́ta tawafin umar ọgbẹ́ sí ni o tawafin kudum ni kí ni bá mẹ́ta tawafin bí nìyẹn kọ́má sí kí bá fi tomato tawafin tí ó sì wọ́n ti tawafin umura ó di wa kí bá lọ sí farad àbí siran tawafin tí ó sì nígbà tawafin kudum tawafin mo dìbò kan kudum mẹ́ta ó di wa ó nìkan lè yẹ máa kọ́kọ́ láì yọpá ìtìta láì yọpá ìtìlẹ̀ ìdí ara ọ̀pọ̀ ọ̀tún láì yẹ gbogbo ikú ọmọ ìdíkọ̀ yẹn bóra ni òdì àwọn ẹlòmí out throughout throughout lọ́wọ́ ọ̀gájà ni ẹ̀rí onímọ̀ àwọn ṣẹ́ àbúkọ́ ìjẹ̀lẹ̀ onímọ̀ tó náà mú ní kúmú kíra ẹ̀ wá kọ́nà kó sànù wà dáàmù. Tí mo gbé àbí نعم لا تلبس القميص هو بجابي أبي الشت لا تراوي أبيك ولا أمام أمائم أمام اللوان ولا برائس جو وصل يعني نكان نكان كان تقول كده بيوا إلا أن تكون أحد ليس له ميلان ara ẹni tó jẹ́ wọ bàtà gan tó bá ní bàtà tó ní zutak lóyún àríẹ́dẹ́ kòfẹ́ yọ lóko kófù tó máa lò yẹn àmẹ́lò ní pẹ̀lú yẹ́pẹ́ ah, asára ní tààbẹ̀ yógi yógi ولا تلبسوا شيئا مسعوا بالقرآن إذا لا وقتنا لصو شايفي زعفران على الزعفران في خدي ولا ورث عبد الشيفين ولا تنتكب المرأة محرمة وبالتوى أنه حرامي قولوا نقاب الله بجانب أوي هذا الذي يبينه يعني. ذاك nígbàtí ó tẹ̀lé ìfẹ̀nu nípa nìkan ọgbọ́n láwọn ìbọn nìkan ọgbẹ́ tàbíkọ́ ní ìkárọ̀ sínú láti tẹ́sùmù nípa ìkọ́m àwọn ìlú ìmọ̀ràn àtú ìbílẹ̀ gbọ́dọ̀ ló ìkọ́m ọwọ́ bẹ̀rẹ̀ ó ní ẹ̀kọ́ ní ọgbẹ́ haram ọwọ́ bẹ̀rẹ̀ ọgbẹ́ jáde ولا تنتسب المرأة المحرمة ولا ولا تنتسب المرأة يقبلون نقابه يسمي منه أراه dáwà nínú ara mi ni ìjọba bí tó ọ̀fà zẹ́yìn tó wọ́n ló gbọ́gbọ́ bí ọwọ́ ìbìnrin ọgbọ̀rọ̀ ló dáwà nínú ara mi obìnrin ara mi tẹ̀ ẹni kò sí ní ọjọ́ lásìkò dáwà nínú ara mi ìdíkọ̀kọ̀yìn ọyọ ọwọ́ tẹ́lẹ̀ ọmọ wa kí ní àìṣẹ rẹ̀dí ọlọ́ọ̀dà tí a máa ẹwà ọ̀nà ara mi gan ni ló mú bá fọ́rọ̀ yìí wà ọ̀gbùn ara ọ̀ ara ọ̀ ẹni tí náà ẹni tí náà èyí ló mú ọdún sẹ́ni gan náà kó sànù wà ọ́ ọ̀gbùn ara lè ní ìgbà wíláwà ní ọ̀pọ̀lọpọ̀ máa rò pé tẹ̀blé ìgbìmí ni أنا أبرر السلام عليكم السلام عليكم مش عبد الله يتوز عبد الله يتوز مش إسلام قانون وسكت واني إسلام المسلم مش إسلام لا يقول إسلام كلمة جو حكم لا إله إلا الله أنا تعرفوا كلمة أقول أنا بروح بينه وأنا بقى بعين غالي ما الله أحد يسمع ولا تقول لي ادس كده لو هو المحرس الآمن الان احنا قاعدين لا اله الا الله محمد رسول الله نعم استقام الصلاة أراه القرآن هو هو في القرآن تعليم متعلم نعم

ní ibi ẹ́ ẹ́ lọ́wọ́ gbà ní ọdún ìgbàgbé òun bí ọdún ọdún ẹgbàgbé òun ọ̀nà tí ní gbèrè sáárá ọjọ́ àfihàn ìbèrè là àti bẹ̀rẹ̀ 6.8 juventus league ó di euro 6.8 ọdún máa yàní yẹ dúró bí àwọn tí ó máa ọ̀rọ̀ àádá lára àwọn ọdún máa kó iná nù láà ilẹ̀ ìlọ́ muhammadu rasulullah da ikọ́ mọ̀sálà التعليم احكام اخوان المسلمين والخدمة عشان تبليغ الرسالة ودعوة الى الله ودعوة الى سبيل الله ادعوا قولي لهم شعبي اقول بعد ذلك اي انا وحيث اسماعيني لا كعب بلد انا ابليد بلدنا هي مدنا يا بلد هي مدرسين قصر تبليغ تبليغ wọn fún ọ̀rẹ́dà rẹ̀ kọ́ ó di ọlọ́dọ̀ ìkíní nígbà fún àwọn ìgbà fún ní àálù ah, ní mi àálù ní mi ìwọ̀n nígbà fún gbégbà nígbà àti kí ẹ̀rọ ti ráyè bí ẹ̀yà àwọn ẹ̀rọ máa ráyè jùlọ lásìkò ọdẹ ọgbà ní ìlú máa ráyè jùlọ lásìkò. nígbà àwọn ọmọ ẹgbẹ́ mi yàtọ̀ nígbà àwọn ará kùwé ti tàbí jáde for ten days 10 days. Àwọn ọmọ ẹgbẹ́ mi yàtọ̀ nígbà àwọn ará kùwé ti tàbí jáde Katsina road amiru wọn ìwọ̀n ìlàwọ̀ àkọ́ọ̀bù láwọn sọ̀fọ́wà ríduwánu lẹ́yà lẹ́yìn àjùmáyé ní bá lọ sí bá lọ sí dáwà ẹbá rí kún ọ̀tọ̀ wúbà ẹ̀ tí kún wọn wúbà ẹ̀ olùkùsà wọn sí ibi kùsà ìdílé wọn bẹ́ẹ̀d ní kí wọ́n fẹ́ àjùmọ̀ sábì àjùmọ̀ làánà sí báyìí bá bọ́ sí wọ́n ti wọ́n kú mi. ìgbésẹ̀ tí a ti ṣe ara àkúrẹ́ tù ooo ìṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìṣẹ́ láàárọ̀ bá ẹ̀ jẹ́ ni bẹ́ẹ̀ ẹ̀yìn alẹ́ ẹ̀ jẹ́ bílẹ̀ àwọn wọ́n ní owó lọ́gidi wọn ara àkúrẹ́ tù. ó di ẹ̀jú ló ń ṣe tẹ́lẹ̀ mọ̀ fún wa ìgbélábáwá mi sọ́wọ́ àdìmọ̀ tí àwùjọ mọ̀ àwọn méjì ni wọ́n gbà yẹn eh, tí wọ́n gba mọ́tò wagon ìlú kan ní máa kó gbà yẹn wọ́n náà wọ́n náà méjì náà wọ́n kókó àwọn fún ìgbéjì náà lọ ọgbà wagon five oh five náà kó láti gbogbo ọlọ́ọ̀bà kó sánú wa náà náà wí lọ ìjọ ti bí bí wa kọ́ ọlọ́ọ̀dọ́ àlọ́lẹ̀ nípa bí ẹ̀rí sábẹ̀rẹ̀ bẹ́ẹ̀ hẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ bí pé àwọn obìnrin mẹ́wàá lọ́tọ̀ àwọn obìnrin mẹ́wàá lọ́tọ̀ ni tí wọ́n náà wọ́n fún wọn sàúdí ní márùn wọn gbọ́ ni àwọn fún wọn sàúdí márùn kí tó gbé táwọn obìnrin máa ṣe àwa fún wọn láti bí nine to twelve táwọn ọ̀sán fún wọn táwọn ọkùnrin náà abẹ́rẹ́ sọ láti bí twelve to four lẹ́yìn asin táwọn obìnrin náà ti kọ́ fún wọn. ní wọn gbà ní wọn gbà láti ṣe ẹ̀kọ́ bá mu mú bá sílẹ̀ mọ́ ní ìgbà sílẹ̀ aláìbíjọ́ ó ní àkàtà aláìbíjọ́ àwọn kìfìrí jọ ni àwọn kìfìrí jọ ọ̀rọ̀ ní àwọn kìfìrí àwọn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ bàbá Yusuf à ń pè ní aminu aminu kabanjan wani amir tun da shi ba ke nan amma ka ce ni hana mutu abincin da yake amin da kuma koyon gudunwa ya ya yi wani fuwa mun ba dole ya gaida ne wani mutum zama kudin don sa ya ko kokoret wani ko wani yana wani tiyar wani biyu wani kafar da jimun na ba na murawa láti duwa duwa duwa da su kọ láti kai àwọn kìfìrí jọun àwọn ọkùnrin máa ti tàwà fún wọn lọ́sàn àwọn obìnrin máa ti tàwà fún wọn ní òru afẹ́bi jọ wọ́n nìyẹn ní wọ́n gbà wípé láì ṣe làm àtúnkùn àti ìgbìmọ̀ àjọmọ̀ ti tàwà fún dání láti máa ṣe olùkọ́ àti ọmọlọ tuntun ó ní yé fún ìgbérí nìyẹn wọlá òtú àlàlà láti kò oorun tó bá tó àwọn ìgbìmọ̀ twenty minutes tó ṣe nínú àánú tó wà fún Saudi ní sápẹ̀ òun ó kéré jà tó fi sí mi ó dákòrò báyìí ń bọ́ fi tí tí káàbì sílẹ̀ ní tó dákòrò báyìí àwọn mùsùlùmí yẹn ó ti báyìí ó wà kí bá wọn ó ti gbọ́n bá fún mi sílẹ̀ yọ̀sùn ìjìnlẹ̀ òwe kò tó tàwa tó ti dùn wọn ni gbò sí tó bá kéré tó tó nìkan ìpà wa ó bá jẹ́ ọkùnrin àti obìnrin wọn bá mi sọ̀kan bí ìrún ó di àwọn ìmọ̀ àwọn ìmọ̀ àwọn ìdá àwọn bìbí rẹ̀ fún ọ̀bọ̀ wọn sí àyè wọn ó bí wà ọlọ́run sára àlẹ́ wọ́n tẹ́ àìgbẹ̀rẹ̀ pẹ̀lú ìkìlẹ̀ tí wọ́n bá wọ́n ti kọ́ ìkìlẹ̀ kẹ́ni ìdòwò ìjọba ìdúró yẹn ìjọba yìí àwọn ọkùnrin kò kọjá lọ lọ láàrin bíi ten minutes fifteen minutes ẹni kò sóbì lọ́sí ti kọ́ àfọ̀ àwọn ọkùnrin lẹ́yìn náà wọ́n sàgbé sí fún mi ó di àwọlá òkè alàlẹ̀ náà. Gbogbo gbogbo gbogbo yẹn kí ìdílé mu kí a máa bá a lọ ó di wa náà.

láti gba ọkùnrin kan láti ti tọ́wọ́ àfihàn ìlú wàhálà yẹn ìlú ẹ́sọ̀tì sí ìlú kọ́kì nínú ẹ̀mọ̀ pé ọ̀gbìn náà nìkan kò nílùú kan ìlú wàhálà yẹn iṣẹ́ yẹn ló lọ́wọ́ náà náà wí lọ náà tó àbúrò tó lọ́kọ́ bí gọ́ọ̀bù wọ́n wọ́n ní wọ́n ní wọ́n kò fún fún fún fún fún تابع موسى بن عقبة سيدنا موسى بن وإسماعيل بن إبراهيم بن عقبة ودويرة وابن إسحاق في النقاب بن أراني قابه وقفازين في بلوغ عميدي أديوا وقال عبيد الله والورس كان ولا ورس ومن له ولا كان يقول لا تنتكبون معرمة ويوان عالم يقول له نقاب ولا تلبس ولا تلبسي الفقفاغين من وقعهم يجي قال مالك عن نافع عن ابن عمر رضي الله لا تنتكبعته وطاباء ليس ابن ابي مسلم سليم ويجب بنا يقول له نقاب ويقول له والله تعالى على اعلم من باب نبي قال إمام بهاري رحمه الله ربنا كتيبة ربنا درير عن منصور عن حكم عن سعيد عن جبير عن ابن عباس رضي الله عنهما قال وقفت برجل محرم ناقته فوصل به رسول الله صلى الله عليه وسلم قال اغسلوه وكفنوه ولا تقنوه لا تحبوا رحمه ولا تقربوا تيبا فإنه يبعثوا يحل الله اكبر جانب قصا ومدى رسوعا قال سيدنا عبد الله بن عباس اني علاقه نكنا نحكمي يا الحال نحكمي ابن اوعى من الحرام نحكمي ابو وعبدا قواكو قواكو هو سبدئي إيه رسول الله صلى الله عليه وسلم وما عبد الله بن سلم قال اغسلوا يعني اسقوه ẹwẹ́ arákùnrin yìí أتكفنوه أتولد أتكفني الكلمة أتولد من الكلمة ولا تغطلوا رأس على بوريده يجب أن يقول ما بوريده يقول ما دوا أنه أنا ميقع بوريده بوريده يجب كنت كنت أرامي نفسي لكأسنين ولا تقربوا تيبا تقربوا في فارس لا نوي كنت فارس نفسه فإنه يبعث كله كما كما له باليوم التعليم لبيك اللهم لبيك لا رم يعني بالدنيا من القيامة لبيك لا شريك لك لبيك كما تني كما ذكر يا فجوا كنا هرمي اي بويا لا بيسي بدي اوزي بدي ناني oni tí ẹ bá ń ṣe tàwọn tí ẹ wá gun ẹ bírábìrà nǹkan tó bá fẹ́ sọ̀kù yóò jò yóò dìde lórí ẹ̀sùn kan ni àbí yóò jòkó. yóò kọrẹ abdulhafiz ìṣe ìṣègùn àbúrò jọwọ. Ọ̀sẹ̀ olè ń gbẹ́gbẹ́ bí tàwáàf. Olè ti gbẹ́gbẹ́ bí tàwáàf. Ó di wa, bí John, ayọ̀ ń sọ̀rọ̀ sí. Àmì láyé sí, kò sáà ó tẹ̀lé, ó tẹ̀lé bí wọ́n fọ́ máa sí. inú mọ́tí ni ó ti kọ́ máa tí kò àbà ẹ̀yìn náà nílé ìsìnkò ìlú mìíní nínú ìlànà ó ti di 7 kilos nínú ìgbà ó di àti mú ìṣẹ́ láti di ìṣẹ́ ìdíjẹ́ náà wọ́n á báàdì láti báàdì tó bí bọ́ọ̀dì kan wọn nígbà pẹ̀lú ọdún àti lè bá bìtì àti ó kọ́kọ́ ogun àti àbí ẹ̀rọ fún yàrá wọn lófin lọ ti kẹ̀kẹ́ àwọn tó gbọ́ ní ọ̀nṣẹ̀ àwáfù náà àyíwá tó ń kẹ̀kẹ́ àmọ́lókè ọdúnmọ̀ òde ìjọba wà lọ pé bàbá ọjọ́ àjà àkọ́kọ́ àwọn tó mẹ́fẹ́ tó àṣà ní ọdún wọn fún ogun àwọn èèyàn àwọn èèyàn gbé ọkọ̀ ìjà yẹ̀mí bẹ́ẹ̀rẹ̀ bí iwájú méjì lẹ́yìn wọn àgbé wọn wọn ti wọn ti tàwa wọn ti kú sílẹ̀ ní ìṣàyẹ̀tẹ̀wà ìjọba mi ọdún ní ìsìn ìjọba náà fi sinmi sílẹ̀ lájẹ̀ yìí náà fi sẹ́yìn ní ìpínlẹ̀ lọ́wọ́ bíi àtàmì ìlú rárá ń jọjú mọ́mí ìlú ìṣòṣọ́ lọ. Ṣé wọ́n ti tẹ́jì kan ní ti sọmí sí àá kápá ti tẹ́jì ní ìpínlẹ̀ ní ìṣí ṣé mọ́tà àfẹ́ lọ mọ́tà ayé ẹ̀lẹ́dẹ́gbẹ̀dì ni. Wọ́n ti yàn kàn lọ́wọ́ ọ̀rọ̀ náà kankan. Ayé ń jọ̀bù. Ọjọ́ kan, mọ́tà àlọ́ lẹ́yìn ìlú mẹ́jọ alájẹgbà nígbà ọlọ́run bá ti ta lọ mọ̀bíjà la lọ tí a lè alájẹgbà ní àwọn mọ̀bíjà ní ah amiru ayé ìdílé mọ̀ mo ti change owó three years tá a ti lọ yìí ìdílé mi ti change ní ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì fún ma rúgbìn kí ni àgbẹ̀ ti lọ kí ni gbọ́dọ̀ kí àwọn alọ́lá yìí nìkan saudi àyìn àwọn ológun ẹlẹ́tàwà ẹ̀lókè ní ìlú ìlú ìsàlẹ̀ fún àsokò wọn ní ìpàlà lókè ìjọ lọ́lá nù àwọn títà àfẹ́tẹ̀ rí ní o fún àwọn olówó olú yẹ́ fẹ́lẹ̀ rí ní ó di ẹ̀yìn wúlẹ̀ rí ní aláwọ̀ tààlà rẹ̀ náà Thank you. pé tí wọ́n lọ nígbà tó fi jọba pẹ̀lú ra wọn oníṣẹ́ṣẹ́ rẹ̀. wọ́n pẹ̀lú ra wọn gan-an mo ní ìrẹsì dáwọn kan lọ́kùn tí ìgbésí ìbílẹ̀ ní ìṣúra wọn ó jílẹ̀ láwọn wọ́n ti kọ́ ọ́ tó ń bọ̀ lẹ́yìn àwọn gan-an ń pùṣì wọn ni ìgbà mí kẹ́lẹ́ bọ́ọ̀lù mú fúra rẹ̀ mú pùṣì ní pùṣì rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ló ní ìwà wọ̀lúwàwò ti àlàálẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìdírí ni ẹ̀ ó ní àgbà mi láti sọ́kùn ó yínà gan-an nínú ilé ìlú nígbà tó há jù ìjọba ilé ìlú ìjọba ìjọba ìjọba first floor second floor first floor second floor and third floor ní àwọn síjọ́ jẹ́ náà rẹ̀ pọ̀ rẹ̀ pọ̀ títí ẹ̀ mẹ́rin ọ̀pọ̀ ìjọ stress lọ.

so ọ̀pọ̀lọpọ̀ máa tẹ́lẹ̀ tẹ̀yìn zoro yìí ni àǹfààní àti ìgbà ara pé ara o wà lè fi láàárọ̀ náà ó ti déédéé bí wọ́n ti tún rẹ̀ mí ni àbúrò tó lọ́pọ̀ tó ni ẹ̀yin ìgbàwá rẹ̀ lọ gbàdú ló tọ́ olùdámọ́ lórí mi. wàá lọ bí ẹni tó bá fi lo ẹ̀yìn kílẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ lo tùràrí nǹkan kan etí etí kárí olú tẹrẹ. ok. ọmọ náà gbọ́dọ̀ ló tura rẹ ọmọ náà gbọ́dọ̀ ló tura rẹ ó di wa náà. ọlọ́run kó sanu wa asalaamualeykum warahmatulahi wabarakatuhu.